أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمسه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله ada ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la ìkẹ́ àtìgbè fún anábìwa muhammad sallallahu alaihi wasallam àbáàbí ìkẹ́ àtìkẹ́ ọlọ́run kó máa bá wọn sọ̀hábà àti gbogbo wa tí à ń tẹ̀lé lánàá pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run tẹ̀síìrì tòní yìí òun ló máa jẹ́ last episode fún ìjẹ́ra 1444 ààrà dúró lórí àwọn àyà tí a fẹ́ sáré tún níwọ̀nba a tún wá gbé bẹ́ẹ̀ lọ́dún tí ń bọ̀ nǹkan àfẹ́lẹ̀ ọmọ ìgbà tó yá kọ́lọ̀ jẹ́ kí a tó máa sẹ́kù kó jẹ́ máa أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أجري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قل أوتيت سؤلك يا موسى بسم الله الرحمن الرحيم كتب عليكم إذا حضر أحدكم الموت إذا حضر أحدكم الموت إن ترك خير الوصية إن ترك خير الوصية للوالدين والأقربين بالمعروف والأقربين بالمعروف حقا على المتقين فمن بدله بعد ما سمعه فإنما إثمه فإنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم إذا حضر أهلكم الموت إن ترك خير الوصية للوالدين والأقربين والأقربين بالمعروف حقا على المتقين فمن بدله بعدما سمعه فإنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم فمن خاف من موص أو جنى أو فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم na a dá ọpẹ́ tó pọ̀ fún ọba alágbára ọba ọ̀kan ṣoṣo a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam Ike àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé ànábì. àwọn sọ̀háábà àti gbogbo wa tí à ń gbìyànjú tá ń tẹ̀lé lánàá wọn títí di ọjọ́ ìgbéǹde àlùkìyámà abẹ́lọ́hùn ọba alágbára ọba ọ̀kan ṣoṣo àwẹ̀ Ramadan ìjìra 1444 ó di mẹ́tàdínlọ́gbọ̀n ó di mélòó jẹ́ wọn mẹ́tàdínlọ́gbọ̀n that is twenty seven lẹ́yìn. òní náà ni àwa fi gígùn tẹ̀síìrù wa ní mọ̀fìlẹ́rún òní là fi gígùn lẹ́ni tó ń bẹ lọ́hùn pé àwa tí a fẹ́ fi ìgígùn lọ́dún yìí àwa náà ní kọ́lọ̀ ń jẹ́ ká tún gbé tó bá dẹ̀ míì kọ́lọ̀ ń jẹ́ àtilékún ní yímánì kó jẹ́ alékún lálàáfíà ara kó jẹ́ alékún lárísìkí kó jẹ́ alékún ní ìmọ̀ kó jẹ́ alékún níbẹ̀rù ọlọ́run àti gbogbo àwọn dáadáa tọ́lọ́ máa ń ṣe fáwọn ẹrú ẹ̀ àwọn àyà tí a dé àwọn àyà tó ní àlàyé ńlá ni òní láti fẹ́ parí tẹ̀síìsì á rárá bẹ́lẹ́gbẹ̀ á bẹ́lẹ́gbẹ̀ lẹ́ni tí ó máa bẹ lọ́n pé ọdún tí ń bọ̀ ọlọ́run jẹ́ á lè ṣàlàyé ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ ó nípa àti sọ àwọn ọ̀rọ̀ kan kọjá nípa alkisọ́ọ̀sì ìtó ní í ṣe pẹ̀lú à ń fi tẹ̀sírí ilkisọ́ọ̀sì ọgbọ́n wo ní bẹ ń bi bọ́lọ́hún ṣe mú òfin wá lórí ìpẹ́ni tó bá pààyàn ẹ má jẹ́ ọ̀nà lọ́fẹ̀ẹ́ o ẹni tó géèyàn lápá kò gbọ́dọ̀ lọ lọ́fẹ̀ẹ́ àtìyànjú eléyìí ọlọ́run wá fẹ́ bọ́ síbi ọ̀rọ̀ míì òun ni tó ní í ṣe pẹ̀lú àlùwàsíyà jẹ́mọ́ àkìlá pé àlàámúrùbìlẹ̀ wà sí yà kí ní jẹ́ wà sí yà bó la fẹ́ máa ń ṣe àwọn wo la máa ń ṣe é fún ẹni tá a bá ṣe fún só lè dọ́gbọ́n sí só lè yí só lè mú lọ́nà tí ó gbà súwìtì íńtírẹ́sì tiẹ̀ lọ́jẹ́ kí n sọ pé áyàtà adéjì fi a tàfàṣìr mùtànáwíà àwọn àfáà wá ní àwọn ọ̀rọ̀ tó pẹ̀ka lórí ẹ̀ á rárá mú díẹ̀ bẹ́ẹ̀ á tẹ̀sọ́ maráìsì àwọn tá a ti sọ á rọ aṣọ yòókù lọ́dún tí ń bọ̀ ọlọ́mọdé bá a bá sì ti dòkú kó tó ń bọ̀ ọ̀nà rẹ̀. yá kú mùsùlùmí òdodo yá wà lìjẹ́ náà àwọn abáàgbọ̀ náà ọlọ́mọdé àti gbogbo tọ́lá níbẹ̀ àáfàá wa alhafiz ibn kathir bàbá ní àyà tá a fẹ́ tù àyà one eighty one eighty one àti one eighty two nínú súrọ́tù lè bá kọ́rọ̀. ẹ̀yìn àyà ìlàbọ̀ sí àyà ààwẹ̀ ó ti ẹ̀ ti dá a báwọn ṣùgbọ́n àbá bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́dún tí ń bọ̀ àyà àwẹ̀ náà láṣẹ kí ni bẹ̀rẹ̀ ọlọ́run bá jẹ́ lọ́dún tí ń bọ̀. àbọ̀ àwa ní ìṣtámà láti ábì àlálẹ́ sí lìlìwálì dẹ́ẹ́nì akọ̀rọ̀ wàkọ́dí káànà dáálíkà wájìbá aláàsọ́ ìlọ̀kọ̀ lẹ́yìn kọ́bílà nùzúlì ayá fìlìmọ̀wárí sórí ayá wáyé tì í ọlọ́run ọba ní kútìbá alẹ́ èkó ìlà àhádọ́rọ̀ àhádàkọ́mọ́ lọ́ọ̀tù ìntàrọ́gá fáìrọ̀ nílùú wá sí yẹ́tù ìwọ́tọ̀ ọbájákẹ́kọ̀ọ́ tẹ̀jú ìdù ó sì rí ìzáàrù láàbùlàk tàbí kó o pè ní abúlágùlì ìzáàrù mọ omi ò kọ́ irọ́ nílí kọ́ irọ́ nílí wá sí yíyàtú báwọn àfáà wa ti kọ́ wa nù nígbà tá a fi ń lọ máàlù Zakaria kọ́ irọ́ nílí wá sí yíyàtú lìlìwálì dẹ́yìnì wàlàkọ̀ọ́bí nàbìlmàrúfì hakọ́n alálìmọ́tàkì náà ọlọ́run ní etí yín mélòó kùtìbà alaykum idha hadara ahadakumu al-mawtu àti nígbà tó bá ti pẹ́ nìkan nù yín ikú dé wá bá ikú ti ń kẹlẹ̀kùn ọ ń pọ̀ kàkú ó ń fa ààrẹ ó wá rò pé eh, ọdún kẹjọ ààrẹ ìrè ní tó súnmọ́ nípa ààrẹ ìní ó ṣe kíni o òun ní ọ̀pá òun sórí èyí ìbéèrè mi àwọn èèyàn kan bẹ́nu ẹ̀dá ọlọ́run àwọn òtí ẹ̀ lè fura pé àdọ́rọ̀ ni mọ́ òun ikú òde báwọn lójijì ni àfẹnitọ́fà rẹ̀ náà òjijì ni kú máa ń dé àlùmọ́ọ̀tù yá sí bàdé bàtán gẹ́gẹ́ bí àfọ oníwákà yẹn ti sọ wọ̀lẹ́kọ́bírù sóńdòkòlà àmọ́ sórí ikú òjijì ni máa dé ṣùgbọ́n àwọn èèyàn kan bẹ́ẹ̀. lóbi jẹ́ pé gbà ní ìtọ̀ ọba tó sàárẹ̀ níwọ̀n bá kó o tó kú bọ́yọ̀ lọ fẹ́ kó o túbá bọ́yọ̀ fẹ́ kó o ronú àwọn owó lọ jẹ́ ń gbèsè tọ́yẹ kẹ́kọ̀ àwọn nǹkan wo lọ́yẹ kọ́ Jamaica tó fún lóyún tó bímọ fún ìwọ ló lọ́mọ mo gbà pé mo ṣe tí ọ̀dà ẹ bá ń ṣètò ọmọ ọmọ mi ni ntọ́ba yẹ kọ́ jẹ lógún ẹjẹ́ ọ̀jẹ́ lógún bàbá tó ọmọ yẹn tọ náwó lórí ọmọ ọlọ́mọ ẹjẹ́ ẹ bá ń bẹ́ kó forí nìkan ló ń bọ̀ ọmọ mẹ́ta ní síta ẹ̀rí ọkàn òjì pé tóun bá ti wá kú báyìí wàhálà ṣe wàhálà ọwọ́ ń kàfẹ́ ẹ̀wọ̀ ẹ̀jọ́ torí ọlọ́run ilẹ̀ bí báyìí òun gbà ní òun gbà lọ́wọ́ ẹni tí wọ́n ṣe kí ni tí wọ́n tà fún ẹ̀bùn òun bẹ́ẹ̀. ṣùgbọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kọ́lọ́ wọn àbísọ̀ ẹ̀sọ́ wa wọ́n kẹ̀ fún ní ma chai ọwọ́ kan náà ó sì kú lóbi ẹ̀sìn. ìlú jẹ́ pé èyí máa ń retí pé ẹ̀wọ̀n fún wọn ma ẹ̀wọ̀n làtí dẹ̀ iná òjò òòrùn kìnnìkan máa kọ́ wá sí ìyá rẹ̀ ọpẹ́ jù jọ́kẹta jọ́kẹta hadithi Bukhari ti ń bẹ lórí eléyìí èèyàn ọgbọ́dọ̀ lọ́jọ́ méjì àfi kí wà sí ìyá rẹ̀ ọ wà kọjá pé yóò ti kọ́ kí wá ní jẹ́ wà sí ìyá ìwọ́sà farabalẹ̀ ọlọ́run ní kù tí bá alẹ́ ikú ìbá àhàdọ̀rọ̀ àhàdà òmùnìyàn ìrùtàrọ́kà kọ́ ìrọ́ ní ìwọ̀n sí ọlọ́lẹ́bí kọ̀ọ̀kan yín ti kú bá dé tó ń pọ̀ ká kú ee irú ẹni ìwárè tàrọ́kà káírá ó ní dúkìá tó fẹ́ fi ilẹ̀ ṣé wọ́n tó jẹ́ kó ní dúkìá kankan gbogbo aṣọ rẹ aṣọ mẹ́ta náà ni ó ní bàtà ẹyọ kan àtààbọ̀ ilé tó ń gbé gan ó ẹ̀ ni kì ṣèbànújẹ́ lọ́dọ̀ ọlọ́run kódà ìṣirò rẹ ó ṣe kí ni yóò ṣe fúyẹ́ ìsáábà yẹ̀ sí ìrọ̀tọ́ ọba jẹ́ ni ọlọ́run ó ti kọ́ rí nínú pẹ̀sọ́ ọgọ́ta àbí alálùbáríkà rí abúdàrúdà lọ́ọ̀kà tán mọ́nìhúwà abúdàrúdà tani jẹ́ abúdàrúdà abánàbílù abúdàrúdà yẹn níjọ́ tó kú kò ní ga kò ní go gbogbo tó fi lẹ̀ bẹ́ẹ̀ lọ́bẹ̀ẹ́ ju sẹ́ńtẹ̀lì kan lọ sọ wọn ti jẹ́ sẹ́ńtẹ̀lì ó bẹ̀rẹ̀ mọ́ ju bí àgé àbíkẹ́ ìbomi lọ kọ̀ lásọ̀ kọ̀ lẹ́sìn kò níra kúnmi ṣùgbẹ́ nìkan nínú yín ni kú dé yìí òun ló ń pọ̀ ká kú òun ló ń súnmọ́ sàárè yìí ń ni kakọ ìrọ̀ ní ìlú sí ìyàtú tó bá já ní kọ́ ìrọ̀ àṣẹ ó ní àwọn dúkìá sóyà bí òye ó ní nǹkan tó fẹ́ fi sílẹ̀ onílé onímọ́tò olówó lákàntì ó ní àwọn nǹkan míì eléyìí tí èèyàn máa ń fi ilẹ̀ àfáà ní irú ẹni yìí sàwáhùn kọ́là ìmáàlù àókàfúrà owó yìí kéré ni àbótí ẹ̀pọ̀ lọ́tọ̀rí pé èmi ò kú lówó lọ́wọ́ pọ̀ ọlọ́run náà kú ti ọ̀nà pé mi ò lówó lọ rárá fa wàhálà lẹ́yìn ikú rẹ máa kọ wà sí yíyà alẹ̀ mọ́ sà ń sọ wà sí yíyà ìwọ̀n farabalẹ̀ torí ta sọ pé wíìlì wíìlì ní èdè gẹ̀ẹ́sì sófiyé ọ yàtọ̀ sí wà sí yíyà láwọn eré ọlọ́run ní tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yín bá ti pé kú dé ikú súnmọ́ ikú ọ̀pọ̀ka kú ó dẹ̀ ní nǹkan tó fẹ́ fi ilẹ̀ alúwà sí yàtù kí wá ní jẹ́ wà sí yà wà sí yà kéèyàn kọ àkọọ́lẹ̀ tàbí kéèyàn sọ àsọọ́lẹ̀ ọ̀nà méjì ló lè gbá kéèyàn ó fi ẹnu ẹlòmí ìgbẹ́ tó bá ti di pé ó fẹ́ kú ọwọ́ rẹ̀ ọmọ ẹgbẹ̀ àǹtẹ́kì náà tù ọwọ́ rẹ̀ ó ti kí ni ọmọ ẹgbẹ̀ kò ní lè kọ̀ọ̀kan náà ó sọ ẹlòmí ìgbẹ́ kò ní lè sọ̀rọ̀ ọ̀rọ̀ tọ́lọ́ ni ó sọ láyé ó ti sọ́tàn ẹlòmí ò ní lè jẹ gbogbo tó bá jẹ yóò mọ̀ àwọn àfáwà lómi tọ́lọ́ ni ó láyé ó ti tán ẹni tó bá lè kọ nǹkan ọba ní ẹ̀bá mi mú báírò lọ́ba ń kọ́ lẹ̀ ó tún sáyẹ̀nsì ó tún kọ́ déètì written by àfọ olójú èdè ọmọ àtọ̀lé ẹlẹ́nu rírùn ó tún kọ́ déètì ó tún sáyẹ̀nsì ó tún wà wọn ẹlẹ́gbẹ́ èmi ni mo kọ́ wọn àbá mi kọ́ ní tí ẹ ṣe ti bá kú nìyẹn ìgbà mi ò lè má kọ́ fún rẹ̀ kó ní ẹ bá ń pe lọ́ọ̀yà mi ẹ bá ń pe eldest eldest son tọrọ ọmụ obìnrin àfòmọ́ lọmọ obìnrin bó ṣe jókòó lẹ́yìn àfòmọ́ ni ilé ìbò ṣe wáyé wàláì ó lè jẹ́ pé Ìlọrin yóò fò lọ ilé yóò fò lọ Kánò yóò fò lọ Sókótó ọmọ títà àyíntọ́kọ ní dss one ó ti fò lọ Sókótó pẹ̀lú ọ̀pẹ̀ ó tún mọ̀ kan ó ti fò lọ Zamfara ó tún mọ̀ kan ó ti fò lọ ó tó mọ̀ kan òun ti fò lọ kọ́tọ́rù ó mọ̀ kan ó ti fò lọ UK ó mọ̀ kan ó ti fò lọ sẹ́kù ìkan fò lọ sóṣogbo ìkan fò lọ sábẹ́fúta ọmọ obìnrin yóò bẹ́ẹ̀ sábà sọ pé wàá máa gbọ́ wà sí àfihàn fẹ́ sọ torí owó ti lọ ní ọmọ yóò ti rẹjú lọ ó lè mọ̀ sí Nàìjíríà rẹ̀ ṣùgbọ́n ọmọ ọkùnrin ibùn bá rẹjú lọ tó bá fò lọ ó lè yára gbé bàálù wà torí òun ní ẹ̀sẹ̀ máa ní pé ìyàwó ṣé kí n lọ bí láti mi tó kú ṣùgbọ́n obìnrin tọkọ rẹ̀ bá yà má bínú bàbá rẹ̀ tó kú ò lè lọ kò tó bẹ́ẹ̀ kọ́ lọ́nà ìṣẹ̀ríà kò tó bẹ́ẹ̀ kó ṣe kí ni kò lè lọ sọ ọ̀pọ̀ yàtọ̀ síra wọn báyìí ṣùgbọ́n kùnrin lè sáré lọ èèyàn lè pe lọ́ọ̀yà rẹ̀ ó pọ̀ ọmọ rẹ̀ ọkùnrin ó pàbúrò rẹ̀ ọkùnrin tó trust ọwá ń sọ ọ́ lẹ́nu pé tí n bá kú mọ́sálásí wa nílé ọ̀rẹ́ méjì ẹ bá ń fún wọn níye owó báyìí nínú dúkìá mi tí n bá kú ìmọ̀ràn wípé ọkọ̀ yìí Islamic Foundation ẹ bá ń fún àwọn tí bá ń darí ẹ̀ ẹ bá ń fún wọn níye báyìí tí n bá kú lápẹẹrẹ ilé ìkéwà ní wàá bùlá ilé ìkéwà ní wàá ìsáàsù wa ẹ̀kọ́ mi ní kura yín ẹ bá fún wọn ní ìyè báyìí tí n bá kú hmm, ẹ bá ń fún ẹni báyìí ẹni báyìí ẹni báyìí tọ́jú èèyàn báyìí tó ṣe dáadáa báyìí sí mi ẹ bá fún ní nǹkan báyìí. so nínú ìsìláàmù gangan ẹni tá a máa ń kọ wá sí yíyà fún òun lẹni tí ò lè jogún àdìsí rẹ̀ ń bẹ́wájú mi bí ìwọ́sà farabalẹ̀. ṣùgbọ́n kó tó di pé ọlọ́run ọba sọ àwọn àyà tùlìmàwárí àwọn àyà ogun àwọn àyà ẹni tí ó jogun ìyẹn ń bẹ ní súrọ́tù nìsá Quran chapter four tó ọba tí wọn láti bí ọwọ́ àyà karùn-ún yẹn ọlọ́run wá ń sọ ọ́ lọ ó sọ ọ́ lọ ọlọ́run dẹ̀ sọ tó le. ẹni tó bá lọ tako ìlànà ogun yẹn dọdún tí ń bọ̀ pẹ̀lú àṣọ ọlọ́run tó bá dọdún tí ń bọ̀ àlè bọ́ sílẹ̀ lọ́dún yìí torí pé kò sásìkò ááyà ogun ìbọ̀ ọlọrun ti sọ kalẹ̀ gbogbo àwọn tọ́lọ́run ni wọ́n jogún ohun tó gbọ́dọ̀ kan wá sí yà fún mama. mọ́ mo rò pé òun gbọ́ mi dáadáa ẹni tọ́lọ́run bá ti pín ogún fún àwọn ágùlì fòrúùbù àwọn tọ́lọ̀ ń ti ní ìpẹ́ ọ̀ranyàn tí wọ́n rè nasiban mafruḍan nasiban mafruḍan abálùkùmánù bá mafruḍan ìpẹ́ ti nílé tọ́lọ̀ ń ti pín ní tọ́jú ọ̀ranyàn láwà sí yátàlíwárì fún àfáà níyẹn ló fà nínú hadithi eléyìí táwọn àbùsùn náà àtàwọn míì tó yàtọ̀ sí wọn tí wọ́n gbà wá látọ̀dọ̀ afọ àwa amúrù ọmọ akárìjà ó ní sẹ̀mí ìtùrọ̀súlá lọ́rí sọ́lọ́lọ́ àríwá sálámà yàkàtúbù wàhúwà yakúùlù iná lọ àkọ́dí àátọ́ kúlà bí hakin hakọ̀hún fáláwà sí yàtà fẹ́. anábìlẹ́yìn mùsùlùmí ọ̀yá anábìlẹ́yìn òkútùbà àyọ́ anáàsù ó ti ń gbọ́ mi ẹ̀yin mùsùlùmí ó àyú ànáàsù àbáàsùlérù àyú ànáàsù ẹ̀yin mùsùlùmí ó ẹ̀yin èèyàn yá àyú àlẹ́bí na ámànú ẹ̀yin onígbàgbọ́ òdodo sọ̀bá tó máa sọ kúrò àyú ànáàsù nílẹ̀ Yorùbá tó wá bí àyú àlẹ́bí na ámànú ànáà àtẹ̀tí lọ ibi sàlẹ̀ òkú náà tó ti lẹ́lẹ́bọ̀ yóò ní náà àfáà tí ó ń pe ìyá rẹ̀ sọ̀rọ̀ mọ̀nìgà yóò ní náà bàbá ológo ni tí wọ́n mọ́sálásí yóò ní náà ayọ́ àlẹ́bí náà àmọ́ orúkọ wọn fún ni. anábìrin ṣe kútúbà lọ́wọ́ àfáà wa amúrùbùnú kárìjà wọ́n láwọn fetí ara àwọn pọ̀ anábì wa ń sọ pé ẹ̀yin mùsùlùmí iná lọ́ọ́ àkọ́jú àátọ́kùnlà bí hakin gbogbo ẹni tó lẹ́tọ̀ọ́ níbi ogún ọlọ́run fún wọn lẹ́tọ̀ọ́ wọn ẹni tí ó jẹ́ wá over eight ẹni tí ó jẹ́ wá over six ẹni tí ó jẹ́ wá over four ẹni tí ó jẹ́ two third ẹni tí ó jẹ́ half ẹni tí ó jẹ́ kàlàálà tí ó fẹ́ jogún tán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ti sọ wọ́n o. fàlàwà sí yàtàlíwárí sí. anábìlẹ̀ yìí mùsùlùmí wọ́ọ̀d etí ní mélòó kí lẹ fi ń gbọ́ abábìlàbíìsì kí lẹ fi ń gbọ́ ọ̀rọ̀ tọ́ba wá rí bẹ́ẹ̀ láwà sí yàtà lèwárì ìfẹ́ abánàbílù àìtún máa ń sọ àsọ́ọ́lẹ̀ mọ́ fẹ́ni tí ó jogún sọ́n gbọ́ mi dáadáa bàbá tó bá kọ àkọọ́lẹ̀ pé tí mo bá kú máa gbọ́ mi o second wife mi first wife mi mo like àwọn méjèèjì yẹn gan mo like wọn fọ́ lórí ẹ jọ̀wọ́ tí mo bá ti kú o fẹ́ gbọ́ mi ilé eight story building mi tó wà lájà méjì ni ẹ bá mi fáwọn second and eh, fourth wife yẹn sẹ́yìn tó nílé èmi tó wà lábùjá ilé six story building yẹn àwọn méjèèjì náà ni ẹ bá mi fún olórí gbogbo ọkùnrin tó ṣe bẹ́ẹ̀ kì í so lórí rẹ̀ ó ti takò lánàá ọlọ́run ìwọ kọ́ sọ fún ẹgbẹ́ fún ìyàwó rẹ kẹta àbí kẹsẹ̀ bí ìyàwó rẹ ó ti ní tí ìyàwó jẹ fìyẹn lẹ̀fọ́ ọlọ́run ti fún wọn ní tí wọ́n jẹ tó ọba ní wọ́n fún wọn lé àjà wọ́n lè fún wọn wọ́n fún wọn nílé Ìkòròdú kán fún wọn nílé Àbújá ọlọ́run àti jẹ náà sí ọlọ́run àti jẹ ara tí a sì wò dànù ó nílé tó wọlé pọ̀ tó ọba wo sórí yẹn tí ọmọ ìyá wa kan tó jẹ́ mùsùlùmí tó wá fẹ́ lọ ọbẹ̀ táwọn kiri yóò tó fi ẹ́ tírẹ́ẹ̀dì ìsìlámù wọn fún oníṣẹ́ torí kọ́ jẹ́ mùsùlùmí wọ́n fẹ́ kó di kiri olówó ní sórí bútó ọmọ kọ́pà tó ní kárí dìplọ́ì owó láti Maiduguri Borno state ọ̀n sáfokú Boko Haram ṣùgbọ́n lọ́n ti kọ́ nù kádàrà pé àsìkò sáfíìsì òun lọ máa kú ó ti wà nínú tọ́lọ̀ ọba ti kọ́ ṣùgbọ́n kèèṣe Maiduguri ló ti kú ìbò ló ti kú Lagos kọ́pà ni wọ́n náà tá a ṣe ẹ̀mọ́ bí ilé yẹn ilé báyà twenty something story building àti ti twenty balance òsì bá dùn náà nílẹ̀ báyìí àwọn kan sọ̀ sẹ́lẹ̀ ẹ̀yà tó sì bá dùn àná àwọn tó ní ọwọ́ àbẹ́ kò sí bẹ́ẹ̀ àwọn olówó kan ló ní wọ́n sá ń fà yín ọkọ́ lọ́kàn mi. ilé yẹn dẹ̀ dà wó àwọn èèyàn dẹ̀ kú rẹpẹtẹ ọmọ ẹ̀yà wa bọ́jẹ́ mùsùlùmí o òun ọ̀dẹ̀ sọ ìsìláàmù ẹ̀ nu ó wá pò òun ò lè fi ìsìláàmù lẹ̀ iṣẹ́ kọ̀ọ̀pẹ́ tó kú òun ilé dànù wà láìka lọ́ba torí iṣẹ́ owó ilé ayé tọ́lọ ọgbà sẹ́wọ̀n sálárì kẹ́kọ̀ọ́já ní wéèjì owó tó yẹ kẹ́kọ̀ọ́ fún ọ̀run ni ọba ti gbà nínú jáde náà kọ̀pẹ́ tó lọ ní lẹ́dà wo ọ́n bẹ ní youtube lónìí gbogbo àwọn alájùkú lè sọ ní náà dìde sí ọmọ ìyá wa yẹn lójú ẹsẹ̀ ó a lot of offers from different states mo monitor ẹ̀ báyìí online lábùjá wọn kò ń ṣe kánò everywhere àgbẹ̀ ìjọba fẹ́ ń bẹ̀ pẹ̀lú sálárì tí ó tó ju ìtàwọn tó kú sínú àmì lọ omi tí kiri yóò èsì wọ mùsùlùmí dé èèyàn fẹ́ bá yín ṣiṣẹ́ ó sì lẹ́sìn rẹ̀ ó ní ìwé wá ní kọ́ba jésù lóluwà tó lùgbàlà àwọn tó ń fi sẹ́ẹ̀sì àwọn èèyàn lọ lórí ìlú irú ọmọ irú ẹni tí kálẹ̀ nìkan lọ́ba jogún lé òun tínú ẹ̀ tó lóun fi jogún lé tọ́ba wọ́n kọ́ láwà fi yá pàdíwá rẹ̀ ọkùnrin rẹ̀ ẹ mo nífẹ̀ẹ́ ìyàwó kan mo nífẹ̀ẹ́ ọmọ kan ẹ mo màmí tó yẹ ó wà ní Saudi yẹn òun ni ẹ bá mi fún ní jíìpù tí mo rà ní twelve point nine million yẹn ìwọ kọ́ ló ń pin ogún rẹ̀ ipò olè sàsọ́ọ̀lẹ̀ ní pé tí n bá kú o ustaasu báyìí tọ́wọ̀ nípa bí wọ́n ṣe ń pín ogún ní ìlànà ọlọ́kùnrin ẹjọ́ pín fún mi o ṣùgbọ́n àwọn gbọ́dọ̀ ẹgbẹ́ ní báyìí ní mọ́tò ó gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ tó o bá ṣe bẹ́ẹ̀ ọ̀dọ̀ tán ọlọ́run. ṣùgbọ́n nígbà tí ìsìláàmù kọ́ bẹ̀rẹ̀ torá àyà tá ń ká yìí àwọn àfáà ní àyà tó ń mọ̀ ṣúkà tó wọ́n ní the best has been abrogated àyà kan ti pa lílo òfin inú ẹ̀rẹ́ ni pẹ̀lú àwọn àyà sórọ́tù nísà wọ́n nígbà tí ọ̀rọ̀ kọ́ bẹ̀rẹ̀ ọlọ́run wá pa àwọn èèyàn láfẹ́ pé ẹ máa kọ wà sí yà lílí wá lìdẹ́ ìní ẹ kọ àsọọ́lẹ̀ pípẹ́ ẹ bá ń fún bàbá àtìyá mi lógún o ẹ má jẹ́ yà ọjẹ́ dádì mi o ẹ má fìyà jẹ màmá mi o ẹ bá ń fún wọn lógún o ọlọ́run ní ẹ sọ àlùwà sí yàtù àsọọ́lẹ̀ ìyàtọ̀ tó wà ní yà àti ìsìláàmù àti wíìlì wíìlì ìtèèbó ìlànà èṣù ni ọkùnrin ọkẹ̀wò pé ìyàwó wo lòun láìkì yóò fún ní property tọ̀pọ̀ ìyàwó wo ni ọ̀láìkì yóò fún property radarada ọmọ wo lọ láìkì yóò fún property tọ̀dá ọmọ wo ni ọ̀láìkì yóò fún ní property rẹ̀wọ̀n ṣẹ̀rí àwa ni onífẹ̀ẹ́ ọmọ tó bá ti jẹ́ pọ̀ ọmọ rẹ̀ òótọ́ ọ̀sọ́ pé wọ́n kó o dùn tọ́jẹ́ pé ìyàwó rẹ̀ òótọ́ ọ̀tọ̀ lákọ̀ òdìbọ́ọ̀sì ẹ̀ ọlọ́run ti pé ogun tí ó kú lẹ́gbọ̀n bá kú tí ẹni pé kí wá la máa ń ṣe wà sí yà fún nínú Islam àwọn tí wọn ò lẹ́tọ̀ọ́ sí kájú ogún pàápàá nínú àwọn fámìlì àwọn kan bẹ dé fún ọlápẹrẹ ẹnìkan wà ọkùnrin ni ó níyàwó ó bímọ ọkùnrin wà nínú ọmọ ẹ̀ ó ní bàbá ó níyàwó á kú àwọn brọ́dà rẹ̀ àti sísà rẹ̀ wọn ò lè jogún. Ah, bọ́dà mi wá kú, bọ́dà mi lórí kọmọ síbi lọ́jọ́ ẹ̀yẹ wọn, àwọn ọmọ wọn, àtàwọn ìyàwó wọn torí kọ́ ti lọ́mọ ọkùnrin ọ́. Ah, èmi tó jẹ́ pé, èmi kan máa bá wọn ti trọ́ọ̀tù. Èmi ni màá lọ bá wọn pẹ́ mi nísàlẹ̀ odò. Ìwà ní jẹ nǹkan kan ní ogún wọn àwàlá ah, irú ìyàwó lọ jẹ òun yóò torí òun mọ̀ wá bú o. Ọdún òun wá bú àdúgbò tó sílẹ̀ òun ọ̀wà ní jẹ nǹkan Wọ́n para àlẹ́ ìjọba lọ́rùn ò ní jẹ kankan lásán fún ọ ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ pé bọ̀dáhùn náà ti wá rò pé àti ń bá kú pẹ̀lú gbogbo àwọn tí mo fílẹ̀ yìí àbúrò mẹ́ta mo ní èmi sì làkọ̀ bí wọ́n lè jẹ kankan ní ogún mi kò dẹ̀ dáa fún wọn tó wọn ní láárí tóbi èmi náà mo ní láárí jù àwa náà ti dá sí ogún àwọn fámìlì tó rí bẹ́ẹ̀ táwọn fámìlì dìde pé a pẹ̀lú tó sì wà ní òṣèré à gbogbo àwọn tó dìde wọn lẹ́tọ̀ sógún wọ́n sì fẹ́ jogún ah lágbájọ́ wà kú àníjogún ẹ̀ ah àwa níjogún alẹ́ ẹ̀ lè jogún ọmọ ọkùnrin wà ní ọmọ ẹ̀ àwọn sì fẹ́ jogún èyí tí ó fi ájípá àwọn ọmọ rẹ àtìyàwó rẹ ọ̀dọ̀ ta fámìlì rẹ lẹ́yìn ikú o lè ṣe wà sí yà o lè sọ àsọọ́lẹ̀ tí n bá kú ṣùgbọ́n gbogbo ohun tí ọ̀bà jẹ́ wà sí yà whatever you want to will out of your properties gbogbo tó o bá fẹ́ ní kán fi ṣe ìtọrẹ kán fún àwọn èèyàn àbáwọn asúnṣe ń gbọ́ mi dáadáa kò gbọ́dọ̀ kọjá one ton even fasurusu kẹsìn one ton ọ̀dùnkán tó ti pọ̀ jù ọbẹ̀ tàkọ́mọ́ ju one over four lọ tani gbogbo property rẹ̀ ọwọ́ ti twenty million gbogbo tó fi ìta kọ́mọ́ ju six million lọ six million lọ́dún ti pọ̀ jù bóyá bíi five million àbí bíi four million tó jẹ́ báwọn fámìlì rẹ náà ó lè fi wọ́n lẹ̀ lọ lọ́rọ̀ wọn ò tún ní máa tọrọ jẹ́ kí ṣùgbọ́n ó ti ẹ̀wà ní máa ní jù gẹ́gẹ́ bí àdíjà bá wa sáàkì ọgbọ́dọ̀ kọjá one third o ọfẹ́ fi twenty one million lẹ̀ gbogbo tó fi ṣe sàárà fáwọn èèyàn ọgbọ́dọ̀ kọjá seven million tó bá ti lélẹ̀ láàtúnà fà wàsíyá tó ń látùnàfà it will not be implemented. irú àwọn tí ò lè jogún ó tún wò pé a ah, àwọn jàmáà kan lè ta àjọ máa ṣiṣẹ́ ọlọ́run ẹjọ́ ó ti bá kú àwọn jàmáà dáwà yìí ó ẹ máa fún wọn ní one point seven million. a ah, mọ́sálásì a ah, gbogbo dáwà la máa ṣe ń bẹ̀ ẹjẹ bá ní fáwọn náà one million. a mọ́sálásì Ah, ìsáàsù tó ń káwọn mọ́sálásì ọmọ sọ̀fà láyé o ẹjọ́ tá a bá pẹ́ bá ní fún ìsáàsù yẹn one million tọ́wá wùkọ́nà tọ́wá wùkọ́nà sílé kí ó sáàsù rẹ̀ fún. a lágbájá lọ́lọ́run sábà bì fún mi níjọ́ tí ọ̀rọ̀ kan rí báyìí tó rí báyìí òun sì ní òbí kò tí ì kú olólóòsì ẹ̀jẹ̀ máa fún ní nǹkan báyìí o sórí gbogbo àwọn tó fẹ́ fún ní nǹkan kò gbọ́dọ̀ kọjá akíní o àfúlùfù kò gbọ́dọ̀ kọjá akíní àbí one top mo rò pọ̀ clear ṣùgbọ́n nígbà tó lọ́nkọ́ sọ áyà one eighty yìí kalẹ̀ kò tí ì sí àáyá àti súrọ́tù nẹ́sà ọlọ́run wá ní afẹ́ lófin afẹ́ ní májẹ̀mú apálọ́ràn yàn lè yí lórí ìdá àbọ̀rọ̀ áhádàkùnmùn ìmọ̀ òtù ìrùn tọ́lọ́kẹ́kọ̀ọ́ ìrọ̀lẹ́ wíwà sí ìyàtù lèlè wá líbẹ́ ìlè wà láàkọ̀rọ̀ bí ìnàbí máa rú ọlọ́lẹ̀ lè sàsọ́lẹ̀ fún bàbá àtìyá yín wàlà akọ̀ọ̀bí náà àtàwọn tó súnmọ́ yín your relatives your relatives they can be your paternal relatives or maternal relatives báwo ti dùn sóyè ó lè jẹ́ fámìlì bàbá tó o ti wá àbí fámìlì ìyá tó o ti wá kódà ṣẹ̀ríà ọ̀tako your in-laws àwọn àna tí wọ́n fún ọ lọ́mọ àwọn tí a pè ó lè sọ pé á ah, bàbá ìyàwó mi sọ́fà ó sọ́fà pọ̀ wà lẹ́yìn ó jìyà lórí àwọn ọmọ ọmọ rẹ̀ bá fẹ́ á ah, gbogbo owó sọ́fà ẹjọ́ ọba ti pé bá ń fún ní nǹkan báyìí bàbá ìjìyà láti jọ ẹ bá parí ilé rẹ̀ fọwọ́ ẹjọ́ ìtìmọ̀ fi ilẹ̀ pọ̀ ẹmú túbọ̀ ẹgbẹ́ ẹ̀bùn bẹ́ẹ̀ jọ ẹ ti parí ilé rẹ̀ bàbá ìsọ́fà ọmọdútẹ́sì àwọn ọmọ ẹni ọlọ́run ni wọ́n tó ní pé ìsìláàmù dá àwọn kankan bẹ tó jẹ́ pé tẹ́ẹ̀sì ti dá wàhálà lẹ̀ ọlọ́run náà wá fà àwọn ààyè ẹ̀ lẹ̀ àwọn relatives torí pé gbà mí ìgbẹ́jọ ọba púpọ̀ gan tọrọ bá ń kan àwọn ọmọ rẹ àwọn relatives ní ọmọ ìdílé ọmọ rẹ ọkùnrin fẹ́ fẹ́ yàwó nílẹ̀ Yorùbá ti wá ń bì tí a bá bẹ́ẹ̀ fẹ́ yàwó tí ẹ̀ fẹ́ bá búrò tiẹ̀ náà òun nìkan wá ń bọ̀ ọwọ́ ń mọ̀ mẹ́rin yìí sàlámà salam kí lè wá o àwa ṣe ìyàwó ni o ìyàwó ta ni abẹ́fẹ́lẹ́ àrọ́ bí ya ni abẹ́fẹ́lẹ́ ti bá wá fẹ́ ẹlẹ́yà náà bí wà ní máa mú dání bí ò wá sí o ẹ̀yin mélòó ni ni. dájì wá ti kú ni bí wọ́n ṣe wá kú àwọn fámìlì wọn ogún wọn náà ń jà sí torí náà àyà àwa náà yà dà wọn nù màmá mi tàjọ wárì wọ́n kọ́ rò pé ọ̀dà ní ẹgbẹ́ fámìlì yìí ẹ sáré ẹ sick ẹ sick lọ́fíà ìwọ àti àrẹ nìkan lẹ́wọ́ ń bọ̀ ṣùgbọ́n wa náà ìkẹyìn náà ibù kẹ lọ yá ọkùnrin wá kẹ ní pé bàbá ọkọ rẹ bàbá ọkọ tí wọ́n fámìlì wọ́n kọ́ akọ́ọ̀dù yìí ní ọ̀nà torí náà má da fámìlì bàbá àtìyá rẹ̀ nù ó ṣe kí ni o onídìí wọn jọ kan tí wọ́n jẹ́ pé wọn ò gbẹ̀sìn yìí àwọn fẹ́ drive rẹ̀ lọ́nú ṣíríkù àbí lọ́nú bíbíà àbí lọ́nú máàsíà ò ní tẹ̀lé wọn bẹ̀rù ó tún wá ṣe dáadáa sí i wọ́n sì mọ̀ pé ah, kì í bá wa lọ sọ́ọ̀sì kì í bá wa sọ̀rọ̀ òbejì ṣùgbọ́n wà rẹ̀ dà wà rẹ̀ ṣe kí ni o ìwà rẹ̀ dà pé àlùwà sí yàtù líliwálé lẹ́yìn wà láàkọ̀rọ̀ bí nàbí lè máa rú fi ẹ wàá sọ àsọọ́lẹ̀ sótìyé àáfàá nígbà táyà yìí sọ̀kalẹ̀ àwọn tó jẹ́ òkú sótìyé kánà láàyè rí tùmọ̀ àlùwà ìdẹ́yìn wọ́n ìrọ̀wùmọ́ ńlá wà sí yà láàkọ̀rọ̀ bí. tó yẹn rèé ó tó di bọ́lọ̀ ń sọ bí wọ́n ṣe pín ogún kalẹ̀ gan tẹ́nìkan bá ti kú ní ìsìn lẹ́yìn òbí rẹ̀ kò sí tọ́ka àwọn fámìlì kò sásọ́ọ́lẹ̀ kankan tí ọba sásọ́ọ́lẹ̀ o wọn ò ní jogún wàhálà ọwà máa ṣẹlẹ̀ láàrin àwọn lárúbáwá ṣùgbọ́n nígbà tọ́lọ́ náà wá rí wípé ọ̀dà ẹja kọ́mu díẹ̀ díẹ̀ ẹ sásọ́ọ́lẹ̀ fáwọn òbí ẹ má jọ dáwọn òbí yín nìkan àwọn fámìlì yín náà ṣàsọ́ọ́lẹ̀ bíi lè máa rù bíi máa rù fún ni pé ẹ má kọ̀ọ̀kan dé ẹnu àlà níwọ̀n bẹ́ẹ̀ tí ò ní kóyàwó àtàwọn ọmọ yín náà sínú kíni o ìfòòró àti ìdààmú jàmọ́ ló fi sáà sọ yà bí òlù àfáà ní àyà yìí o fàlámà náà zàlá àyà tó lè pàrọ́ rí ló sì há àbí wàsọ́rọ́ tìlìmọ̀ wàárí tìlìmọ̀kọ̀dárọ́tú fàrídọ́tà nínà lọ́rí yàhùdù àlù àhátìmánì mẹ̀nẹ̀gẹ́rì wàsíyà hátìmánì mẹ̀nẹ̀gẹ́rì wàsíyà. afa nígbà lọ́wọ́ aṣọ àwọn àyà ogún pínpín nínú sọ́ọ̀tù nìta àtọ́sọ kalẹ̀ àyà àti one eighty débi one eighty two yọ̀ wọ́n parẹ́ àwọn tí ọlọ́run ti bẹ̀ẹ̀ kan pé ogún kò kéé ṣe pé wàsíyà kéé sàṣọ́ọ́lẹ̀ ọ̀ràn èèyàn ni wọ́n gbọ́dọ̀ ọlọ́run tẹ́ ẹ bá lò bí igi yóò Yorùbá ẹni sòro èyí ó fẹ́ wo ẹnìkan kú ó fi àwọn mẹ́ta alẹ̀ ìyàwó alákọ̀ọ́kọ́ obi bímọ méje ìyàwó kejì obi bímọ mẹ́rin ìyàwó kẹta obi bímọ mẹ́ta ẹ wá níbi igi ẹ pé ogún ẹ̀sìn mẹ́ta ọlọ́mọ mẹ́ta márùn-ún wa mú kankan náà ẹ̀yọ̀ tàwọn ọmọ sọ́tọ̀ ni àwọn ọmọ ilẹ̀ zakari nífìlú ásìlì ń fàyẹ́ ẹ̀ só orí ọjẹ́ mùsùlùmí ọmọ obìnrin ìwọ lọ́gbọ̀ yéélẹ̀ àbúrò rẹ tọ́jọ́ ọmọ ọdún méjì ya two wọ́n wá fẹ́ o ìtò máa mú yóò ju tiẹ̀ lọ ó yà bí àbúrò rẹ fẹ́ tọ́jẹ́ o. tó jẹ́ ọmọ ọdún méjì nítọ́ máa mú yóò lọ lọ gbọ́yàn ibi tí ò ti ní sí ìṣòro òun nìyẹn kọ́lọ̀dé agbọ́ ti ẹ̀yẹ. sọ wá rí àwọn tọ́lọ̀ ń wá pín fún dìnáì wọn wọn gba wọn ee ìyá ńlá lọ́lọ́run ọba ṣàdéhùn ọlọ́run sọ tí ń bọ̀ ẹ̀ ọlọ́run ní bá wà sọ yìí kọ́ àkọni aláàlùmọ̀tẹ́kì àwọn tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run àwọn ni wọ́n máa sanwó àsanwọ́lẹ̀ yìí torí wọn ọ̀fẹ́ kọjá sí pẹ̀tọ̀ ẹlẹ́tọ̀ọ́ kan jẹun a nílé dé eighty one eighty two jẹ́ ara dúró ní one eighty ọlọ́run ọ̀làwọ́n mọ̀ jẹ́ alẹ́mìnà lè mọ̀tẹ́kì sọ wá ní tẹ̀síìrì ọdún yìí sọmarìlì yìí a lè rí tújú wọn bá áyàtà fún yẹn lọ gbogbo tẹ̀síìrì wa ọjẹ́ ẹ́písòòdù mẹ́ẹ̀ẹ́dógún àwọn ò kí ń ṣe tẹ̀síìrì ní sátidé àti sannde a máa ń ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n wàhálà yẹn ti máa ń pọ̀ sátidé sannde ní àwọn tí èsì ará àbàdàn àwọn náà fẹ́ jàǹfààní nínú ìwọ̀nba ìmọ̀ kékeré tọ́lọ́wọ́n bá fún wa àwọn náà máa fẹ́ ká wá ṣe wá àti fáwọn a máa ọ̀pọ̀lọpọ̀ àwọn arí wípé a ah, ọlọ́run yìí ṣiṣẹ́ náà kan lódodo gbogbo ayé ló ń rí wọ́n download ẹ̀ online ṣùgbọ́n kí ló burú ká tún lọ ọ̀lú míì fisikálè ká lọ ṣiṣẹ́ ọlọ́run ṣùgbọ́n bàbá ìwà adébàdàn gbà ní ọjọ́ òsì lọ àmọ́ wá láti bí ọdún mẹ́ta sẹ́yìn tẹ̀síìrì wá ti di monday o friday kọ́lọ̀ ọgbà lẹ́sìn. ẹlẹ́kejì atúlẹ̀ ọjọ́ míì náà irú ẹ̀ lè ta ṣe ń di oníjọba lọ kiri ìgbà tá a fi kú òkèrè táyé dé bá ti wọlé mọ́. ìjọba bá nípa àwọn ará outside ìbàdàn kọ̀ọ̀kan àbáwọn sí ọlọ́run tó já wá tí ò já ṣe kìí ṣe ló mùsùlùmí yìí nìkan tá a ti tètè fíl láti gbọ́dọ̀ jẹ́ àǹfààní wa àwọn míì náà tó lè jẹ́ àǹfààní wa so gbogbo tẹ̀síìlì tá a rí ṣe kò jí ojú ẹ́písọ́ọ̀dù mélòó lọ́wọ́ mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú tòní ọlọ́run àbíọ̀ mẹ́ẹ̀ẹ́dógún ìjà bá ń rálì jẹ́nà fi dáhùn àtàwa tá à ń sọ àtàwa tá à ń gbọ́ rọmọdọ́rùn ọdún fourteen forty four àwọn èèyàn kú bẹ́ẹ̀ yẹn ṣe máa ń kú lọ́dọọdún bẹ̀ẹ́ sí bóyá torí pé ní ìmọ̀ sọ́fà ọdún yìí àwọn èèyàn pọ̀ tí mo mọ̀ tí wọ́n kú láwọn ọmọ àyà wa tán jẹ́ mùsùlùmí ibùn láwọn tó lóko nínú àwọn tá a mọ̀ tí wọ́n máa ń rẹ̀sìn lọ́wọ́ aládé rashidi adésọkàn baálẹ̀ bódìjà ìwé bàbá yẹn àwa máa ń kà nígbà táwọn pàmárì wọ́n máa ń fún wa lẹ́mẹsẹ̀s láì bí sí i bàbá yẹn náà kú ní ọdún yìí prince abdul jabbar bọ́lá adébọ́lá bàbá tó ní christian university yìí máa Islamic Nation for Africa bàbá yẹn náà ní orípa tó pọ̀ nínú àwọn tí wọ́n fẹ́ sọ di kiri látara Western education tó lọ ń sànù wọn ni àwọn ọ̀rẹ́ tiwa náà tọ́jọ́ rẹ̀ wá sọ́jà fọ́pẹ́lẹ́ oníṣúná dáadáa náà ń bẹ tí wọ́n kú àtàwọn míì àtàwọn míì ọlọ́run àbẹ̀rẹ̀ gbogbo àwọn tó kú wọ́n jẹ́rù ọmọ àbáwa náà ṣètò ìkú ọ̀dọ́jọ́ torí pé àwọn tó gbé sábàlagbà nìkan pẹ̀sọ́lá adéọlá ẹ̀mí tí wọ́n gùn rẹ̀ eighty nine baálẹ̀ bódìjà ẹ̀mí wọ́n gùn ọ̀rẹ́ wa tó kú ẹ̀mí wọn ò wọn ò dàgbà àwọn ọmọ ìyá mi náà tún kú tí mo ìsàgbàlagbà atọ́lá àwọn ọmọ ìyá tó lọ tún yọ wọn lọ́wọ́ kidnappers ara wọn ti pè mí darí lẹ́nu nìbàdàn Lagos expressway tí wọ́n pa ìbọn wọn mọ́tò àfà ọlọ́run àbíọ̀ ìlú yìí kò sí fọ́ọ̀kẹ́balẹ̀ ìlú yìí ọlọ́run a bí àsìkò gbígbà àdúrà ní rọ̀mọ̀bọ́ọ̀nù orílẹ̀-èdè nàìjíríà bí ìjọba ní ó sì máa wọlé nílé ètò ẹ̀jìnà ìwọ ọlọ́run wà láì ọdẹ rẹ lójú tinubu ò lè ṣe nǹkan kan wà láì one thousand tinubu wọn lè ṣe nàìjíríà ṣùgbọ́n wọn ọlọ́run nìkan ọba alágbára ò lè ṣe ṣé wọn ṣe buhari ṣe bàbá ṣe buhari èpè láti ṣe buhari lọ ní ìsìn náà ṣe buhari ṣe bàbá ṣe buhari ṣe buhari kéde ẹ̀já máa ní aláwù ló lè ṣe mú aláwù ló lè ṣe tí a bá ń fẹ́ kí ni jẹ́ Buhari ṣe bàbá kálẹ̀ ẹgbẹ́ ṣe ṣe irọ́ lásán pa wà láì ó tó kọ́ rí one thousand wọn lè tún Nàìjíríà ṣe lè Tinubu èmi èso lóṣèlú ṣùgbọ́n àwọn tí ń lọ náà ẹni tó lè tún nàìjíríà ṣe òórùn corruption one percent kò ní sí lára ẹ̀ èyí ò nìkan tó wá kọ́ àwọn olórí ibú ti pọ̀ ju nàìjíríà sọ́dẹ́dẹ́ àti pọ́ìsì ẹ̀dọ́ abẹ́sọ nàìjíríà ṣe wọ́n lẹ́dẹ́ àti blackmail ẹ̀ torí pé bí kí nàìjíríà ọmọ ẹ̀dá làwọn ti ń olówó náà ti ń jẹun gbogbo àwọn tí kidnap ní ìsinsìn ìjọba ọmọ tẹ́lẹ̀ ti ti kámẹ́rà mú wọn ọlọ́run bá mi dá pípa lórílẹ̀-èdè nàìjíríà o ó sì máa yànjọba lórí twenty nine ọlọ́run àwọn àgbà pé wọ́n ló lè ṣe thirty six states president is it possible president to be at thirty six states at the same time gọ́ọ̀mẹ̀ parastatals nìkan àwọn olè tọ́wọ́ àbẹ́ àwọn ti pọ̀ ní ṣebí jáàmù láríwú ìwé yẹn bí professor Isaac Ọlárúwájú Olóyèdé kọjá pé wọn lọ́wọ́ àníwá ẹ̀kì inú wọn lọ́wọ́ ànílẹ́kọ̀ọ́ inú wọn lọ́wọ́ àníjàmù lọ́wọ́ àníyàn wáyẹ̀sì lọ́wà ní eh, national kìnnì kan sẹ́ńsọ̀ inú ní inec àti gbogbo àwọn ní òní tú. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà di ibu àwọn olè ti nàìjíríà. so torí náà ibi títà sí ibi wá dúró sílẹ̀ ẹni tó ń bẹ lọ ah, kan kan àwọn èèyàn ti kú sófò ti ẹlòmí ìdá ịda owó tí ìtọ́jú ẹ̀ kò sí kò sí àánú ìjọba àwọn ọmọ out of school children wọ́n pọ̀ ọlọ́run àwa ń bí ọ àlórílẹ̀-èdè àwọn oníbi táàbà lọ àwọn òní jápa orílẹ̀-èdè tí ó ti dáa fún wa ọlọ́run ìkọlọ́wà àti sámàwà ìlú ìfọ̀kànbalẹ̀ ìfàyàbalẹ̀ ní ó bá ní ṣe nàìjíríà ọlọ́wọ́n ọba ìlú tó ní wàrà tó lóye tó ní gbogbo nǹkan nílùú àwọn adarí tí ọ̀la àánú lójú ọlọ́run ṣe gẹ̀ wá gbogbo àwọn olè tó fẹ́ da nàìjíríà rú tó bá tó sí wọn lọ́wọ́ bá ní gbélé wọn lọ́wọ́ jẹ́ kórílẹ̀-èdè yìí jẹ́ ká máa lọ lọ́sàn lóru tọkàn wọ́n balẹ̀ fẹ́nìkankan ò ní rọ́ọ̀bù wa tọkàn wọ́n balẹ̀ pé wọn à ní kidnap wa táàmà jẹjẹ ẹ̀mọ́ aláàlì ọlọ́mọ́sà wà bá ní ṣe bẹ́ẹ̀ ọlọ́wàlá kò bá tàrí láti láà ọjọ́ tẹ̀sí tiwa ilẹ̀ ọlọ́run fi ìsìláàmù jẹrí gbogbo ètè àwọn ọba ìsìláàmù lórí ìsìláàmù ọlọ́run bá ní jùlọ sọ́kàwé jẹ́ kí ìsìláàmù àti mùsùlùmí ọmọ ẹlẹ́kẹ lọ́jọ́ ọ̀sẹ̀ tí wọ́n dàrú mọ́jọ ọ̀fẹ́ dàrú ọlọ́run wa ìjọ máa tòrò àdúgbò wa ìjọ gbogbo ẹni tẹ́ ẹ jákẹ́kọ̀ọ́ ọlọ́ọ̀bá ní fún yín ní máa lùbáríkà ìmọ̀ àbẹ̀wò ọlọ́ọ̀ ọlọ́ọ̀bá ní fún yín àwọn òbí bá ní bù wọn láti bá ní fún wọn láti fi tọ́ ọkọ̀ tó wọ́n ti máa sọ ní ṣe gbogbo ẹni wọn tó máa ń ṣe wàhálà lè lórí ọlọ́ọ̀ má ṣe mí lọ́mọ ìyàwó má ṣe mí lọ́mọ gáyì má ṣe mí lọ́mọ tí wọ́n máa dàbí ọmọ tí ọ̀jà alùsùn náà tí wàjà máa ń sọ̀rọ̀

àwọn tí ò jẹ ọlọ́mọ jẹ kí wọ́n jẹ o gbogbo àwọn tí a yẹ ká tọrọ lóore táwọn ọmọ yẹ ká tọrọ lóore ọlọ́run ṣe fún wa gbogbo yẹ ká ní kí wọ́n ọlọ́run sọ wa ń bẹ̀ lábú ọlọ́run sọ wa wà ń lánàá lánàá kò nánà mí ربنا لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم تقبل صلاتنا وركوعنا وسجودنا وصيامنا اللهم تقبل دعاءنا اللهم إنا نسألك من كل خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من كل شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله اللهم إنا نعوذ بك من جاد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله ما فيه ساسما ما فيه ساسما Ọlọ́run já ṣe kúkọ̀ láyé máa gbé àti máa àjàkálá ìwà abúlé aláà. لا إله إلا أنت أستغفرك ورحمة الله وبركاته